إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسواجي نريد إذا لك لتنو صحيح البخاري كتاب الأدب حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن الأعمش والحسن بن عمرو وفطر عن مجاهد عن عبد الله بن عمرو قال سفيان لم يرفعه الأعمش إلى النبي صلى الله عليه وسلم ورفعه حسن وفطر عن النبي صلى الله عليه وسلم قال ليس الواصل بالمكافي ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Abdullahi bin Amri bí ó ṣe gbà wá ó ní anábùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ ike ليس الواصل بالمكافئ kò ń ṣe ẹni tí ó ń jẹbí pọ̀ òun lẹ́yìn tó ṣe wípé ẹni tó bá ṣe dáadáa sí inú mọ̀lẹ́bí òun náà ṣe dáadáa sí padà èyí ń kọ́ ni ẹni tí a pè lẹ́ni tí ó ń bẹbí pọ̀ wọ̀lákínì lọ àfi ẹni tá a lò ń bẹbí pọ̀ alẹ́rí ìdá kọ́kọ̀ọ́ rahimuhu òun lẹ́nu tó ṣe pé kí nǹkan náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò bá ṣe dáadáa sí tí ò bá so ẹbí pọ̀ lọ́dọ̀ tiẹ̀ wàkọ́là ha òun ó so ẹbí pọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tá a sọ wípé ó ń so ẹbí pọ̀ gangan lélẹ́yìí tàbí ìso ẹbí pọ̀ tí a náà bí wọn mọ̀ sallallahu alayhi wa sallam tó ṣe wá lójú kòkòrò nípa rẹ̀ òun náà ní ká máa ṣe dáadáa táwọn tí ó bá ṣe dáadáa sí wa nínú àwọn mẹ̀lẹ́bí wa eléyìí gangan ní ètò ẹbí pọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa tó ṣe wá lójú kòkòrò rẹ̀ ṣùgbọ́n ká sọ pé èèyàn kan náà àwọn mọ̀lẹ́bí wa ó ṣe dáadáa sí mi ó máa ń pè mí so èmi náà máa pè é tí n bá lóde ó máa ń wá èmi náà lọ títí ẹ̀. jẹ̀bi pọ̀ òun lẹni tí ó bá ń ṣe eléyìí ẹni tó ń jẹ̀bi pọ̀ òun lẹni tó ṣe pẹ́ni tí ó ṣe dáadáa sí òun ó ṣe dáadáa sẹ́niyẹn eléyìí lẹni tí ó ń jẹ̀bi pọ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam olùgbólóhùn almukafi'u ẹni tí máa san padà fún ẹni tó ṣe wípé ẹni tó bá ṣe dáadáa sí inú àwọn mọ̀lẹ́bí lòun ó ṣe dáadáa sí ànẹ́bí nírú èèyàn bẹ́ẹ̀ almukafiu ni àti ẹni tó bá ṣe fún mi nínú mọ̀lẹ́bí èmi náà ó ṣe fún padà ẹni tó bá ṣe fún mi nínú mọ̀lẹ́bí èmi náà ó ṣe fún padà ẹni tó bá ṣe dáadáa sí mi nínú mọ̀lẹ́bí ẹni ló ṣe dáadáa sí padà tó eléyìí anabi sallallahu alaihi wasallam ó ní òun gangan kọ́ ni alwaasil irú èèyàn báyìí anabi pè ní almukafi bó tiẹ̀ jẹ́ pé ní èdè lárúbáwá alwaasilu náà ni ẹni tó ń dẹbi pọ̀ ni ṣùgbọ́n anabi wa muhammad sallallahu ó tún fún ní ìtumọ̀ tó tún wọnú ju títí lárúbáwá lọ kébó jẹ́ pé àwọn de lárúbáwá míì ṣẹ̀ríà máa lò ó ní ìtumọ̀ tó tún yàtọ̀ tí bí àwọn alárúbáwá ṣe máa ń lò ó bóyá kó tún kú jù bẹ́ẹ̀ lọ. so bóyá kó tún kún jù bẹ́ẹ̀ lọ so ṣẹ̀ríà yóò filẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ríà kó máa filẹ̀ bẹ́ẹ̀ so eléyìí ó wà dáadáa tó ṣe pé ṣẹ̀ríà ó máa lò nílò tó ṣe pé ó tún kún ju bí àwọn alárúwá ṣe lò lọ irú ẹ̀ ní gbólóhùn alwafin alwafin léde lárúbáwá òun náà lẹ́ni tí ó bẹ̀bí pọ̀ ṣùgbọ́n náà bí wọn Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé ẹni tí ó ṣe fẹ́ni tí ó ṣe fún nínú ẹbí òun pè ní alwaasul oníwaasul tí Islam tó gbà wá níyànjú láti jẹ́ kájẹni tó ṣe pé ẹni tí ó bá rántí wọn nú ẹbí wa àwọn máa rántí rẹ̀ ẹni tí ó ṣe dáadáa sí wa nínú ọ̀pọ̀lẹ́bí wa àwọn ó ṣe dáadáa sí i so eléyìí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó encourage wa ó ṣòro láti ṣe torí pé ìjọba ènìyàn yóò fẹ́ taporu nǹkan bẹ́ẹ̀ ìpẹ́ni tí ó ṣe fún mi bọ́ọ̀lù ni a ṣe máa ṣe fún ìgbà tó ti pé mo gọ̀ kódà ibi tí ó yẹ ti wáyé a wáyé mẹ́ òun náà ni láàárín bàbá àtọmọ àbí ìyá àtọmọ àárọ̀ mọ̀ tí a ní bàbá mi nígbà tí mo wà ń kékeré yìí kò tí ẹ̀rí tèmi rò kò ṣe dáadáa sí mi ó kàn àbándàn wa kalẹ̀ ìyá wa òun ló ń sáré sí sáré sọ́hùn òun ló strọ́gù òun ló tọ́ wa ní ti bàbá ẹni tí wọ́n fẹ́ kí n rántí tòun wọ́n fẹ́ kí mi náà rántí òun níṣùn anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa alwasil bil mukafi ẹni tó ń ṣe fún ẹni tó ṣe fún padà kọ́ ni alwasil nǹkan ló ń tẹ̀bí pọ̀ walakin alwasil ẹni tó ń tẹ̀bí pọ̀ gangan òun lẹni tó ṣe pé ìdá qata'at rahimuhu wasala kí ẹbí yẹn tí ò bá ṣe fún òun ó ṣe fún kò á tẹ́bí tó tóbi bí òbí wa sòbí tí ò ṣe dáadáa sí wa ń gbà táwà ní kékeré bóyá bàbá wa ni àbí ìyá wa ni àwa gbọ́dọ̀ ṣe fún bẹ́ẹ̀ ni ọmọ ìyá wa tí ò rántí wa awó rántí rẹ̀ bóyá búrò wa ni àbẹ́gbọ̀n wa àwòrán ti rẹ̀ eléyìí la ń pè ní sílátù rahim ìdẹ́bípọ̀ sọ ìdẹ́bípọ̀ tó láàmú ẹnkọ́rẹ́jì wa tí kọ́ ní ká máa wá ẹni tó ṣe dáadáa fún wa nínú mọ̀lẹ́bí wa káwa náà lè ṣe padà fún ẹni tí ó bá ti ṣe dáadáa sí wa kò pè wá àbí kò náwó sí wa àbí kò visit wa káwa náà tẹ́ ni ẹni ẹni tó ń ṣerú eléyìí mùkáfà àlùṣe tàbí ẹni tó ṣe fún òun náà ń ṣe subhanahu wa ta'ala ó ní idfa billati i ahsan ìdfà nílẹ̀ tí è àfàn ìwọ́ dáa padà pẹ̀lú nǹkan tó fi ga èèyàn ká ṣe dáadáa sí ẹ ìwọ tó bá dáa padà ṣe tó dáa ju tó ṣe fún ẹ lọ ìwà tí Islam kọ́ wa òun lélẹ́yìí ìdfà nílẹ̀ tí è àfàn ìwọ máa ṣe yìí in tó dáa ju táwọn èèyàn ṣe fún ẹ lọ èèyàn kan ò kẹ́kún wọ gbìyànjú láti kàá fún wọ gbìyànjú àti ṣe dáadáa san padà fún pẹ̀lú tó dá ìfà ilẹ̀ ti àṣàn fa'idà lẹ́bí bẹ́yìnà kawà bẹ́yìnà wù àdáwàtún káànà wù wàlíyùn hamim Allah subhanahu wa ta'ala olùtí wo bá ń dá padà pẹ̀lú tó dáa ẹni tó ṣe dáadáa sí ẹ ó dá padà pẹ̀lú tó dáa tó dáa ju sí ẹ lọ ẹni tó ṣe rí pé òun ò náwó dáadáa sí ẹ ìwọ́n ṣe dáadáa sí fàyìbẹ̀lẹ́bì baynaka wa baynahu àdáwà ní tó padà rí ó pé ẹni tí ó jẹ́ ọ̀tá rẹ̀ tẹ́lẹ̀ ka'annahu waliyyun hamim tó wà dàbí ẹni pé kí ẹ̀yin méjèèjì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni yín yóò dàbí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni yín bẹ́ẹ̀ ni ọ̀tá ń bẹ láàrin yín ọlọ́run ní ìrẹ́ alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam idfa billati ahsan máa dá padà pẹ̀lú tó bá dáa jù فإذا الذي بينك وبينه عداوة فأنه ولي حميم أن في جمع بلان واتير yóò wá yóò dàbí ẹni pé kí ni ẹ̀yin méjèèjì ọ̀rẹ́ tímátímá mi yín èèyàn kan narí ètò fún wa nínú wọn àwọn kan bẹ tán ní ìkórira fún bẹ́ẹ̀ ni wọ́n máa ń ta sí fámìlì wọn gan sanjẹjọ ọmọ ìlú kan náà ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ó máa ń sọ nǹkan yìí a máa sọ ọ́ létí rẹ̀ ìjọ kan wá fẹ́ pín owó fún àwọn èèyàn ẹ̀gbọ́n rẹ̀ náà dẹ̀ ni ó ràn sí àwọn èèyàn ìgbà tí wà pín owó àwọn èèyàn tí máa ta sí wọn gan in fact ẹni tó jẹ́ olóyún àwọn tí máa bábà máa ta sí fámìlì wọn wà nìkan lọ fún un náà lówó owó tó dẹ̀ ní sọ fún orin ẹ̀pọ̀ díẹ̀ ẹ̀gbọ́n wa ń sọ fún àbúrò pé ẹni tó ní fi lọ fún ẹni náà kú fámìlì wa gan kóra ìwọ gan ó ní tiẹ̀ burúkú burúkú ẹ̀gbọ́n ní àbúrò ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ bá ń fún ní owó yìí ẹ̀gbọ́n lòun ò ní lọ fún ní lọ fún alẹ́ni yìí kò ìlà fámìlì wa gan àbúrò mi ṣe gbówó mi ní mo ní kẹ́rẹ̀ bá ń fún ní owó yìí àwọn olóhùn ò àbúrò wa ní tẹ́ẹ̀bá ti ní ṣe èyí tí mo ń fún ẹ̀yin náà nìyí fún iná ìgbà tí ẹ̀gbọ́n gbọ́ eléyìí ẹ̀gbọ́n wo pé ìwà ah, àbùkù làbúrò ń fẹ́ fi kàn báyìí ó ṣàpadà gba owó yẹn tí kò hàn lọ fún ẹ̀yìn ọ̀yìn ó lọ fún ẹ owó yìí ṣùgbọ́n ó fún lẹ́ni tún rí òòdù sí nǹkan tábúrò wọn ní kò ń lọ ṣe ibi tún rí òòdù sí tí ó dùn dé tí ó dùn sí nǹkan yẹn dé lẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n ṣe nǹkan yẹn ní ó láǹdì sí ọ̀sìtù ni tó pé kí ní ó fa ìbànújẹ́ ọkàn fún gan bí àwọn pé irú àwọn làbúrò ni wọ́n ń wù aláwọn èèyàn wọ́n kó ìbá fámìlì wa ìwọ gangan náà ọba náà kórìíra fámìlì wa torí pé ọlọ́wọ́ bá kẹ nínú fámìlì wa òun ló jẹ́ kí hatred yẹn tún pọ̀ kò tún wá ní ká máa lọ fún ọ lówó ẹni ẹ ṣe nǹkan yẹn ààrẹ ìgbọ́n náà padà yá ẹni tí wọ́n fún lówó kí ló padà wá ṣẹlẹ̀ ó ní pé ó padà wá nífẹ̀ẹ́ fámìlì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa wọn dáadáa tó wá wá ó ń wá ọmọ wálé ó di pé kí ni àárín wọn wá gúré gbé dáadáa ẹ̀gbọ́dọ̀ ló tún wá sọ fún àbúrò padà pé ó jẹ́ mọ̀ pé ẹni ó padà wá bá mi lé tó dẹ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ àbúrò wa ni tí mò ń sọ nù nísìnyí ohun àyín wálé padà ìdúpẹ́ yẹn ẹ̀yin ló ṣe é fún gbogbo ìyẹn ẹ̀yin lẹ́gbàá bó ṣe ká mọ̀ ṣe sí àwọn ènìyàn so ẹni yìí ó lóun rántí ọ̀rọ̀ ọlọ́wọ́ wa ike ìfà abúlẹ̀ ti àṣà ìwọ máa ṣe dáadáa máa fi dáadáa padà fáwọn tó máa ń ṣe tó kù díẹ̀ káàtó sí ẹ ìwọ fi tó dáa fi dáa padà fún wọn tó bá ṣe dáadáa sí ẹ ìwọ fi tó pọ̀ ju tó ń ṣe lọ fi dá padà sí fàyíbà lẹ́bi bẹ́ẹ̀nà kọwà bẹ́ẹ̀nà wò àdáwọ́tún ká ànà wọlé yóò hàmì ẹni tó ṣe pé ìjọta ń bẹ láàrin wa àti ẹ ó kàn rí pé yóò dàbí ọ̀rẹ́ tímọ́tímọ́ sí ẹni eléyìí ẹni tó bá bẹ̀ ti kẹ́sì ẹ̀ tó ti pra ẹ̀wò yóò rí pé bọ́lọ́wọ́ bá ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí òun ni wípé tí àwọn èèyàn tó máa ní ìkórira rẹ ṣùgbọ́n wọ́n ń ṣe dáadáa sí wọn ìwọ́n ń ṣe dáadáa sí wọn dáadáa tó ń ṣe sí wọn yẹn yóò máa gbin ìfẹ́ rẹ sínú ọkàn wọn àfẹ́yìn tó bá ṣe pé kí ni tó bá ti ṣe òyìnbó pátápátá ló kù ṣùgbọ́n tí wọ́n lẹ́nu tó ń ṣe orí pátá dáadáa tí wọ́n ń ṣe sí wọn yóò máa yí ọkàn wọn padà sí ọ ni hátà lórí tí ó fi ṣe mùsùlùmí ìkan náà sàábí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní kò sẹ́ni tó ń kórìíra bí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam kò tí ìgbà ìsìlámù gbà ẹ̀ ó ní wà máa zára yóò pín ní hátà àfbà àhábà náà sí ilẹ̀ yẹn ó fúnfún tó ń fún mi ní nǹkan tí mo jẹ́ ń gbà tí mo ń gbà tí mo ń gbà kí ni ẹ padà wá ní ìlàpánu ọkàn mi egun padà wá nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ló tún nǹkan tí mo fi wá gba ìsìláàmù ní kò wá sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ló jẹ́ pé ìgbà ní anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam látara ọrẹ títa òun ló fi fọ́ ẹlòmíwọ̀n Islam látà ọ̀rọ̀ ìtìta ẹlòmí tí ọkàn rẹ̀ ń ṣe kì tẹ́lẹ̀ látara ọ̀rọ̀ ìtìta ló fi fi ọkàn ẹni yẹn ilẹ̀ nínú Islam torí pé nǹkan tí ó jẹ́ kí àwọn èèyàn kan dúró déédéé àmọ́ bẹ́rì ẹlòmí dáadáa tó bá ṣe sí òun ni ó jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó wà nù ọkàn rẹ̀ so ló jẹ́ pé ọlọ́wọ́ bá kọ́ wa ní ẹ̀kọ́ yìí ìtìfà àdúlẹ̀ tí a sàn wọ́n fi dáadáa padà ẹni tó bá ṣe dáadáa sí ẹ dáadáa tó jí tó ṣe sí ẹ lọ ìwọ́n fi dáa padà fún ẹni tí ó dẹ̀ rántí rẹ tí ó ṣe dáadáa sí ìwọ́n fi dáadáa pè mọ́ra kódà ní tó ṣe kó ṣàbúrú sí ẹ náà wọ́n ṣe dáadáa sí dáadáa tó bá ṣe sí ìyẹn ìgbà tí ó bá fi rí bí ẹ̀mí èlò kan yóò wò pé ṣe òun ṣe pé mo ní problem ṣá ẹni yìí à ń fi nǹkan tí ó da là ń ti sí òun náà fi dáadáa padà sí mi ó fi dáadáa ó fi dáa padà sí mi definitely èmi mo ní problem ẹlòmíì nǹkan báyìí yóò correct yẹ. ilé ìlú fa tó pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ́njọ́ kan pípé yẹn kan ó fẹ́ ṣe zaka owó abọ́ta láti lọ ṣe zaka owó rẹ̀ àbí ṣe ìtọrẹ àánú ó ṣàrí yẹn kan ó gbé owó yẹn fún àwọn yẹn wọ́n sọ wípé ẹni tó gbé owó fún yìí ó dámi sínú òkun lélé yìí olówó ló fún lówó dá ọkùnrin yìí kò mọ bó ṣe ẹgbẹ́ ẹ̀náwó rí ẹni tó fún lówó yìí olówó lòun náà ṣẹ́gbà tí arákùnrin tó gbọ́ ọ̀rọ̀ yìí àwọn yẹn padà sọ tó kàn létí tó dé tí gbọ́ rẹ̀ kí ni bàjẹ́ ìpẹ́tálíkà lòun wá tó wà fún lówó owó tó lọ gbówó fún olówó tó bá tún wọ́n á ṣe ní ìgbà tó kù jáde ó bá tún bí owó fún olè àwọn èèyàn bá tún ẹni tó gbówó fún olè ló gbówó fún o fẹ́ ṣe dáadáa ní gbogbo àwọn tó ń gbé nǹkan fún ní èèyàn complain nípa ẹ̀mí anábọ̀ mohamed sọlá àtọmọ́ ní ìtòṣe yẹn ó ní ìwúlò ọlọ́run ọba ó gba sọ́dákan tó ṣe èyí tó bọ́ sí ọwọ́ olówó ọlọ́run ọba ó ń sábà bí fún yẹn nípa pé èèyàn ló fún ládùúrú eléyìí ó gbé bí ọdún ìwà bá mi pé sọ́dá kọ́ ni eléyìí ṣé mi lè ṣe irú ẹ̀ ni látara rẹ̀ ní ọkàn ti ẹ̀ náà ó change lára pé àá iná lówó tí ẹ kí n máa ṣe eléyìí so túmọ̀ sí pé kí ni sọ́dá kọ́ tó ṣe yẹn òun ló encourage ẹni yẹn láti máa ṣe kí ni láti máa ṣe sọ́dá kọ́ ẹni tó ń jalè yóò correct náà wípé eléyìí tí mo rí tí wọ́n ṣe pé ń wá nǹkan ní tó yẹ kí náà lè fi lè ṣe bísínẹ́sì mi kò yẹ kí n máa dààmú àwọn èèyàn mọ́ èèyàn ló gbádùn ilé ìkalẹ̀ fún mi then ẹni tó jẹ́ aṣẹ́wó yìí òun náà wò pé kí ni mo ń tara mi lọ́pọ̀ fún etí mo lè máa fi ṣe jíjẹ múmu lélẹ́yìí so ó túmọ̀ sí pé nǹkan yìí owú lóyìn tó ló jẹ́ pé àwọn gbìyànjú àti máa ṣe dáadáa ẹ̀fà àbúlẹ̀kì àfẹ́ káfí dáadáa káfí rọ́pò fẹ́yìn tó bá ṣe aburú sí wa ẹni tó bá ṣe dáadáa kan sí wa káwa tó dáa ju tó ṣe lọ káfí rọ́pò fún ẹni tí ó bá lè ṣe aburú fún wa náà ẹni tóun náà bá ṣe aburú fún wa ká gbìyànjú láti lè ṣe dáadáa ó ṣòro ọlọ́wọ́ subhanahu wa ta'ala قل فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ìmọ̀ fi dáadáa rọ́pò yìí ìmọ̀ fún ẹni tó ṣe sí wo àti ọ̀tá bẹ láàrin ní kó di ọ̀rẹ́ tímọ́tímọ́ ọlọ́run bá ní wọ́n máa yọ̀ lọ́kọ́ ha ilẹ̀ lẹ́dínà sọ́bọ̀rú wọ́n máa yọ̀ lọ́kọ́ ha ilẹ̀ ló hàbí àmì ní wọ́n àtúntà ṣe fún Muhammad yìí wọ́n àtúnyẹ ẹni tó lè gbà á tó lè mú làwọn tó bá ní sùúrù ẹni tí ó bá ní sùúrù eléyìí ò bá rẹ̀ ọ̀dọ́ láàyè ni èmi ò bá rẹ̀ ọ̀dọ́ láàyè à ń ṣe dáadáa sí kò jẹ́ síbẹ̀ ní fún olúwa bàbá ṣe dáadáa sí náà kò appreciate ẹ̀ torí pé àwọn èèyàn oríṣiríṣi ló ń bẹ nínú mọ̀lẹ́bí ẹlòmíì tó bá ṣe pé èèyàn lè fi ojú ìyàn tọrọ tọrẹ fún yẹn tẹ́bá fi tọrẹ fún mọ̀lẹ́bí ni ẹ̀ tí ṣe kankan náà ni a máa sọ tí wá ló ṣe tí ó ló kọ́kọ́ fojú ẹ̀ tọrẹ ni ẹlòmí ò lè appreciate ẹ̀dùn mọ̀lẹ́bí ìgbà tó ń kówó jọ tó ń sọ́ọ̀bù láti ní owó rẹ̀ kò sẹ́ni tó rántí ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n gbà tó bá ní tán ẹ̀gbà yẹn ni wọ́n máa wọ ẹ káàkiri eléyìí ó tọrọ eléyìí ó tọrọ èyí ó tọrọ èyí ó béèrè ìṣe ẹni pé kí máa ṣe máa ṣe àfikún ìbánilógún tó bá ní máa ṣe fún wa tó bá ní òní ṣe jùlọ lọ ṣùgbọ́n ó ní ọlọ́run bá yọ̀ǹda fún ẹ fún wọn ṣùgbọ́n wọ́n fún wọn wọ́n tẹ̀wá àpùṣẹ́fẹ̀ rárá tí ẹ bá rántí ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ìfọ̀ abúlé jì í àǹfà wọ́n ṣàtúnmọ̀ ti dáadáa padà fún wọn tí ẹ bá rántí ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam laysa al-wasil bil-mukafi òun ṣe ní sáà ló ń jẹ títọ̀ òun ẹni tó ṣe pé ẹni tó bá ṣe fún yóò ṣe fóun náà padà ẹni tó bá pè é lòun náà pè é ẹni tó bá bẹ ẹwọ lòun náà bẹ wò ẹni tó bá rántí ẹnu mọ̀lẹ́bí lòun náà rántí wọ̀nà kí ni wà sí adájú ní ẹni tó ń jẹ pípọ̀ tí mo ń sọ fún yín pé kẹ gbìyànjú àti jẹ́ òun ẹni tó ṣe pé ìlà kọ́kọ́ àtọ̀rọ̀ fún gbogbo tí mọ̀lẹ́bí rẹ̀ bá dé kò pé kò bẹ̀wò kò ṣe dáadáa sí kò ní kàfúfún òun á ní opportunity àti pé òun á pè òun ní opportunity àti ṣe dáadáa sí yóò ṣe dáadáa sí anẹ́sọ̀lá àfẹ́lá ní wàásù gẹ́gẹ́ ni pàtàkì èèyàn bẹ́ẹ̀ èyí ò ní tí mo encourage ní kẹjẹ ẹni bá yẹ wo ìgbésí ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àárín tó ó kú fún kaba yìí arákùnrin kan ọlọ́ba anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí alimami Muslim ṣe gbà wá nínú hadithi Abu Hurairah radiyallahu anhu قل يا رسول الله قل يا الله إن لي قرابة mo ní àwọn ẹbí àwọn mọ̀lẹ́bí tó ṣe pé wọ́n sí ilé ìdè èmi máa ń ṣe dáadáa fún wọn pẹ̀lú ìwúlò ìdájẹ́ àwọn máa ń ṣe bí fún mi wọ́n máa ń ṣe bí fún mi èmi ṣe dáadáa sí wọn àwọn ti bí sí mi bákan náà ó ní wàhálù ànìyàn tọ́bá ṣẹ̀ ní táwọn ògùnkọ̀ sí ni mo máa ń ṣe sùúrù pẹ̀lú wọn wọ́n yẹ ṣe àlúrà aláìyá àwọn ẹ̀dí wọn yẹ máa wo ògùnkọ̀ sí mi wọ́n yẹ máa wo ìwà ògùnkọ̀ sí mi ṣùgbọ́n mi máa ń ṣe sùúrù pẹ̀lú wọn ó ní wọ́n á sí ìwòhùn èmi dẹ̀ mọ́ wọn mo máa ń ṣe dáadáa fún wọn ويقطعوني وفي رواية ويقطعوني شما وني وما جد تفيدوا إن شداء داكي نبوة محمد صلى الله عليه وسلم قل لئن كنت كما كنت أنا مثل في بوش صعيد شريك صو فكأنما تكفه المرض alábi ní nígbà ń ṣe fún ọ̀yí ìkà tó ṣe pé yóò mú wọn ni yóò mú wọn wọ́n ṣe dáadáa fún wọn àwọn ṣe dáadáa bí ẹ wọ́n mú òkùnkọ tí ó ṣe fúrú pẹ̀lú wọn wọ́n jẹ́ púpọ̀ àwọn ń gẹ́jú lẹ́sọ̀gbọ́ àpàtó ẹ̀ tó mọ̀ sí tọ́mọ̀ ṣe ní o ànábi ní fàkà ánàmà tó fi fòun láti ní tó ṣe pé kí in tó ń ṣe yìí yóò wù wọn ni litra mi ní tálẹ́tì sọ yẹn òun ti gbà tó olùdá ewu gbóná tó da asùn wọn lẹ́yìn tàbí gbogbo dára tí wọ́n ṣe yẹn bí ewu gbóná ló ṣe jẹ́ ìtumọ̀ ẹni pé nǹkan yẹn yóò wù wọn Muhammad sallallahu alaihi wa sallam ó ní wala yazalu ma'aka min Allah zahirun alayhi ọlọ́wọ́ bó dẹ̀ máa gbé ẹ̀ka lórí wọn ọlọ́wọ́ bá yóò máa gbé ẹ̀ka lórí wọn solójẹ́ pé dáadáa táwa bá máa ṣe kákọ̀ jí rẹ̀ ó ṣòro torí pé ìjọba ènìyàn òdùgbẹ́ tó bá ṣàbùrú sí wa àfẹ́dá padà fún torí pé tí ó bá dá padà wọ́n ló kọ́ ni tó bá ṣe fún wa àfẹ́ ṣe fún padà ó ti bẹ́ni kó wo òní èmi náà ti bẹ́ni kó ní òní padà ìjọba ènìyàn ni ẹ. mo ṣe fihàn jẹ́ lẹ́sẹ̀ tẹ́yìn bá ti bẹ́ni kó òrí ẹ tí wọ́n náà ṣe fún padà ṣùgbọ́n kò dáa tó tó dá kẹ́kíyàn tírénì ààrẹ fún òun ni kéèyàn gbìyànjú àti máa ṣe dáadáa táwọn èèyàn kí ni ẹni ó máa ń padà sọ àwọn èèyàn bí ẹni téyìn ó jẹ gàba lórí èèyàn sọ ó ní wọ́n á sí ìlànà sí tẹ́mílìtì kọ̀ọ̀bá wọ́n máa ṣe dáadáa sáwọn èèyàn tó bá ti ṣe dáadáa sáwọn èèyàn ní òmú wọn òtítẹ̀ wọn lórí papọ̀ fún rẹ̀. kò máa ṣe dáadáa sáwọn èèyàn ṣùgbọ́n tó ṣe pẹ́ sí ẹ̀ka wá gbé wá ó ń wo òmùgọ̀ sí náà tó ṣe wo òmùgọ̀ padà. nǹkan yẹn kò bí dáadáa kan ni ó kọ́ sí òpin ní ẹni inú ló fẹ́ sí máa ní ṣùgbọ́n kò túmọ̀ sí pé ni yóò wà tẹríba fún yẹn kálukú kọmọdé ọmọ wọra wọn lọ́ọ̀kan ráyìí tó bá tó bá ṣe ìwòwò bọ̀ níyàn níyàn dá padà fún pẹ̀lú nǹkan tó dá fún ara ẹ̀ yóò rí rẹ̀ pé hàn aláìsí èèyàn ni ìjọ rẹ̀ máa bẹ̀bẹ̀ àti kó wọn wọ́n àti lójú ìwọ̀n padà àwọn kéṣì sì yẹn ti wọ dáadáa fúnra ẹni wà bá ikú wà láì mọ̀ ṣe ìfẹ́kẹ́ ṣàforíjì fún mi àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mo ṣe mi náà padà rí pé ìtẹ̀lé nǹkan tí ó dáa láì ṣe pẹ́yìn lẹ́ pé pẹ́kọ̀ wà báyìí ṣùgbọ́n ní púpọ̀ ṣe ń ṣàwọn nǹkan yẹn ní ẹ̀ṣì ń fi dáadáa dá padà fún un tó bá ti pẹ́ ni tí ìjọmọlúwà àti ṣiṣẹ́ kù lára ti ẹ̀ náà rí tí ò ṣe ni tó fi yàyà pé yàtọ̀ àwọn nǹkan yóò kọ́ lọ́gbọ́n yóò rẹ̀ kẹ́kọ̀ọ́ látara yóò fún gbèsè ayé ti ẹ̀ náà ṣe tí ó fi bí ẹ̀ ṣe ń wúwa eléyìí tí a nàbẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ òun jẹ́ ní tó ṣe pé ó máa ń ṣàbójú kúrò ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ kúrò jẹ́ ní ti máa ń bọ́rẹ́ ti máa ṣe dáadáa fáwọn mọ̀lẹ́bí bẹ́ẹ̀ bá ti fún wa níbi hadith tí ó kọjá kí a níbo Muhammad sọ̀lá àtàrà sọ pé ọ̀rẹ́ àyè tímọ́tímọ́ ọ̀rẹ́ ẹ̀sìn ni ṣùgbọ́n ọ̀tọ́ jẹ́ fámílì òun ni òun á sì máa ṣe dáadáa tí wọn tọ́rẹ́ yìí ó ṣe dáadáa fáwọn èèyàn ní àwọn fámílì rẹ̀ kó àwọn tí ó ṣe mùsùlùmí àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ mí inú wọn padà rọ̀ láti wá gba Islam so ilé sọ fún wa pàtàkì ìmọ̀ ṣe dáadáa sí ẹbí sanabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó encourage wa ike ká ṣe dáadáa sí ẹbí délẹ́kùn wípé ẹni tí ó ṣe dáadáa sí wa nínú ẹbí káwọn ọmọ ìsàn kó padà ká fi dáadáa dá padà fún un àǹfààní bẹ́ẹ̀ fún àwọn akẹ́kẹ́ fúnra wa pẹ̀lú pé agbàládá tó pọ̀ wá ju ọlọ́wọ́ bákan náà ẹ̀yìn náà àǹfààní bẹ́ẹ̀ fún náà pẹ̀lú pé kí ni yóò tún ṣe tó bá ti pẹ́ni tí ó gbà tuntun ṣe ni a rí wípé ẹni yìí ni bóun ṣe ń ṣe bí tó tó wò níkà tuntun òun ló ń ta òun náà mọ̀ òun gbà náà ẹni mo mọ̀lẹ́bí wa ẹni tí mo pè mo pè é kẹ́ni wá pè ẹ́ mo kẹ̀lú gbóhùn iná ni mo ní kì í náà ni ó tún ṣe bí ọjọ́ mélòó kan ó tún pè wá ẹgẹ́ mo ní ni mo ní gbóhùn iná ni lẹ́ni ẹ máa ń ṣe bí ẹ̀mí èlò kan iná máa ọ̀gá mo lè jẹ́ ìrírí ti ní o láti bẹ̀rẹ̀ wo ló ń pè ní èké so guilty conscience yóò ti máa mú yàn náà èyí onígbà tẹ́yìn ló gbé fóònù láti fi ẹni yẹn padà láti bẹ̀rẹ̀ ni yóò rí fẹ́yẹ̀ náà máa pè bó ṣe máa pèyàn ìná máa pè bó ṣe máa pèyàn àrẹ́gbẹ́gbẹ́ ó gbọ́ kó kẹfẹ́ ṣe kẹfẹ́ ó rà nǹkan wá fún yín ẹ̀yí ò lè ra nǹkan lọ ah, o tó rà fún yín ìná ọ̀gá ẹ̀jẹ̀ nípa ìgbàdàn fẹ́ ṣe nǹkan ọmọ ra nǹkan so yóò gbin ẹ̀mí kí ẹ̀ náà máa tọrẹ yóò gbé sí ọkàn yẹn náà so àǹfààní kájẹ́ni tó ṣe pé yóò máa ṣe fẹ́ni tí ó ṣe fún wa náà àwọn akíkọlá níwájú ọlọ́run àdìsẹ́sẹ̀m àkókò náà ní ẹ̀kọ́ ni so ìtọ́rẹ nǹkan tó dáa wọ́n máa ń sọ ìtàntàn ipe ìyá kan Dangote àbẹ́yẹ̀ kan ni wọ́n sọ ní àwọn olówó ilẹ̀ haúsá ẹ̀ náà ó dẹ̀ ra nǹkan kan nǹkan tó ṣe tó bí agbègbè ẹ̀ lè mọ ju bí agbègbè lẹ̀ kan lọ ó dẹ̀ pẹ̀lú Dangote àbí kan ní àwọn olówó haúsá ẹ̀ ó dẹ̀ lọ síbẹ̀ pé kí ní ìpè ó nífẹ̀ẹ́ ìlú gan mo lè mọ̀ ṣe pé ó wò láti fún ní gífì so gífì lè rí àtúntò náà lélẹ̀ èdè ní ara kan bá bọ́ dẹ́gbẹ̀rẹ̀ àwọn fún so ẹni yẹn náà ìgbà tí ó ṣe yìí ó wò pé kí ẹni obìnrin tó lè sọ fẹ́ kúrò ní gífì kí ló lọ́ fi lè so ẹni yẹn bóun ṣe máa ń ṣe nìyẹn fún yẹn ní nǹkan ó ti wá ní nǹkan tó ti bára kú fún ní tó wá ti bára kú dé ó tún lòun fún olówó ti gíftì tí olówó wà ti fún padà tó bá ní kọ́ lọ kọ́ lé fún kó ní kọ́ lọ kọ́ òjijì ilé fún obìnrin yẹn ìpè gíftì tòun náà nílé ní nǹkan tó ẹ̀sìpẹ́ẹ̀tì tó lè ṣẹlẹ̀ gbọ́dọ̀ ó dẹ̀ wò pé kó ń fún un ní nǹkan ìgbà mí ẹ̀rẹ́ lómi olùwà barista ní oní àbá ẹ̀bà tí wàá fún yín ní nǹkan ní olè fún iná lẹ́yìn náírà fifty naira bó fún yín kí tẹ́wọ́ wo pé kí n fẹ́ fifty naira ṣe kí n fẹ́ fọ́tẹ́ naira ṣe ẹ̀mí ọrẹ títa tó ń pè lára ẹni yẹn ẹni lè fún fifty naira tó bá ní mílíọ̀nù ló lè fún yín ṣùgbọ́n ẹ̀mí ọrẹ títa àwọn òṣèlú kò sí nǹkan tó kéré ẹlòmí àwọn ọ̀gbẹ́ àmì òun kó ìsọ fún ẹ̀yà ẹ̀ àbíwá máa ń pẹ̀lú òun ò níbi ẹ̀ ló kó ní láti kan lábùkù ẹ̀mí ọ̀rẹ́ títa tó ní òun ló fi hàn wọ́n gbà á lọ́wọ́ rẹ̀ ó lè wá níjọ́ mi yìí kí wọn náà wá rẹ̀ tó kéèkì ẹ̀ kó kò ẹ̀kẹ́sì nǹkan yẹn lọ́dọ̀ ẹ̀ ó wàá sọ price yẹn pẹ̀láwọn nǹkan tó ṣe yí ó pọ̀ so ẹni yẹn ó tún gbin ẹ̀mí ìtọrẹ ó tún gbin sí ara rẹ̀ bí àwọn ọmọ ọdún rẹ̀ ní òun lè tọrẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ tó kéré sí ẹ gan-an tó tún tọrẹ fún ẹni ó rẹ̀ wo ìtọrọ tó tọrẹ fún ẹ yìí ó ṣe kó wà nǹkan kan lọ́dọ̀ ẹ̀kọ́ òní rí ẹni ṣe tó wò ìfókè ààrẹ ẹgbùn lè rìpẹ̀tà lọ́dọ̀ ẹ̀mí bẹ̀rẹ̀ tẹ́ ẹgbẹ́ tó wò pé àwọn afẹ́sì lè àwọn ẹni ọlọ́ọ̀ni nǹkan tí ó lọ́dá kó lọ́dẹ̀ fún ọ ní kìíní kódà kó ṣe pé kìíní kan láti ọgbọ̀n àtẹ́kẹ́ òun náà kọjú sí kìíní ẹni tó tó wá nìyẹn gbọ̀wọ́ gbọ́gbọ́ fún ẹ̀ ẹ̀kọ́ látara tó ṣe ẹ̀kẹ́ fẹ́ tó lè ṣeré lé kò yẹ kéni náà lè máa ṣe fún àwọn èèyàn so Islam ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí wa ká ṣe fún wọn wọ́n ní ìdí àánú wa àti ìtọrẹ wa ju ẹni tó jìnà sí wa lọ báwọn èèyàn ṣe súnmọ́ wa sí òun ni wọ́n ṣe ní ìdí ìtọrẹ wa lọ ìyàwó wa ó ní ìjú àwọn ọmọ wa lọ àwọn ọmọ wa wọ́n ní ìjú àwọn tẹ́jìnà sí wa lọ àwọn tẹ́jìnà sí wa tẹ́jẹ̀ mọ̀lẹ́bí wa wọ́n ní ìjú àwọn tí wọ́n ń ṣe mọ̀lẹ́bí wa wọ́n ní ìjú wọn lọ arákùnrin kan tó bá dájú ọmọ mọ́tò sọ̀lọ́ àti eré iṣẹ́ lọ́wọ́ bá mo ń dírí àmùsọ̀ tí mo bẹ́ẹ̀ fi ṣe tọ́lá pàtó àlẹ́bí ní àǹtíkò àlànàfù náà fúnra rẹ̀ nítọ́jú rẹ̀ olùyọ̀ òṣìṣẹ́ lọ lọ́mọ tó níbi àlẹ́bí ní àǹtíkò àlànàfù náà fúnyàwó ẹ̀ mo tún níbi àlẹ́bí ní náà lórí àwọn ọmọ tó bẹ́ẹ̀ so mọ̀lẹ́bí wa ń pàtàkì púpọ̀ láti mọ̀ ṣe dáadáa sí wọn débi wípé ẹni tí ó ṣe dáadáa sí wa àwọn ó ṣe dáadáa sí wọn. fún gẹ́gẹ́ bí àwọn kẹta ti sọ pé àláwà ní gbogbo nǹkan. ìsìláàmù ó sọ̀rọ̀ bóòlù téèyàn bá ní kalẹ̀ sọ́fà bóòlù àwọn èèyàn ó ṣe jogún rẹ̀. àláwà yàtọ̀ sí bí yóò bá ní sí àwọn nǹkan yìí tó ṣe pé ní tí ó wá dá sí nínú mọ̀lẹ́bí yóò wá dá sí ìsìláàmù fún gbogbo ẹ̀ ṣùgbọ́n mọ̀lẹ́bí wa à á ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ti olùkọ́ wa insha Allah à á bù ní ayé abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí abára wa sọ̀rọ̀. اللهم اغفر فيكم بالذنوب والخطايا وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا أمة بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قالوا الله سبحانه محمد صلى الله عليه وسلم إذ ولا تمنوا تستكثر ولا تمنن تستكثر قالوا وبعد مشوا للمعروف tẹ̀tẹ́kù lẹ́yìn tí ó fi ń wá ọ̀pọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ti ní fún wa lọ́dọ̀ wọn máa ń bọ̀ ọmọ wa lọ́sàtọ̀ ṣùgbọ́n àwa tá a lè ṣe orin níyàn nítorí bá a fẹ́ kí òun náà ṣe dáadáa fún wa padà. náà kò ń ṣe haram irú tí àwọn obìnrin káwà máa ń ṣe gbà tí ọmọ rẹ̀ ṣe lókítọ́ọ̀mù kíní kan ní mo fún ló fún mi ìgbà tó mọ sí ẹ náà ṣe kíní òun náà ẹsẹ ti tẹ́mi náà fún un ní nǹkan tó lé ní ọmọ sí ẹ náà ṣe wà nínú eléyìí ó wà láàárín àwọn ìgbà dáadáa àwọn alábá náà wọ́n ṣe nǹkan tí ó yọ bẹ́ẹ̀. Islam ò ṣe lé wọ̀ pé kí n fún yẹn ní nǹkan pẹ̀lú àwọn yẹn pé mo fẹ́ kó náà fún mi padà. Sọlọ́ pé ẹni tí ó wá fún wa ní nǹkan gbọ́dọ̀ mọ́ kí ni tó torí ẹ̀ fún wa wọ́n yẹ pẹ́ni tí a mọ̀ pé ó fún wa torí tí a lè bá fún ní nǹkan padà ní. ṣe ìwé yẹn bẹ́ẹ̀ èyí ó lè mọ sáàdì ní àti kẹ́nikẹ́ mọ̀ gbàǹkan lọ́wọ́ rẹ̀ ní àwọn ohun tí ẹ̀ẹ́nì gbàǹkan lọ́wọ́ rẹ̀. lárúbáwò sọ lárúbáwò kó kan tó ti ṣe ìwé ẹ̀kọ́ níbo ọmọ ọmọ sọ̀lá àgbà rẹ̀. ó pọ́n náà bí nǹkan kẹba ìṣòro yàtọ̀ lọ fún kanú àwọn ọmọ ìyá ọba nìyẹn sọ anábì gba nǹkan yẹn lọ́wọ́ sọ gẹ́gẹ́ bí ìṣe àrẹ́sọ̀lọ́ àtọ́lá pé tí ẹ bá fún ní nǹkan ọmọ ọbẹ̀ rẹ̀ sọ̀kò kéèké òun náà fẹ́ nìyẹn padà torí pé ó ní nǹkan lè jọ pé tàhá dáwó ẹmọ ọkùnrin ilé bù tàhá bù ìfẹ́ yóò mọ̀ nìyẹn tó bá bọ́ wo pẹ̀lú ọkọ̀ náà mi ànábì náà wá fẹ́ fún padà jọ mi lábọ́ wo pẹ̀lú wá wo tánà mi fún owó bí a ẹ kó jù báyìí lọ sí ibi tánà mi fún òyìn kéré bó ṣe wo kẹrin ànábì ti kẹ́ kéré ànábì tó fún kún ó tún wo pé kó kéré pé kéèyàn fún yàn ní báàgì ráìtì kan látọ̀jú ẹ̀yìn tuntun tó ẹsẹ̀ ṣe tó ń gbé báàgì ráìsì kan mú ìyá ẹgbẹ́ ló fún báàgì ráìsì mẹ́wàá láti fi sọdẹ́ni wa fún báàgì ráìsì méjì ẹjù láì lọ. sàrẹ́bùwà Muhammad sọlá abala ń fún sí bó ṣe ń fún náà ló ṣe ń wò pé èyí kéré kí ni wàá tó àdájú jẹ àdájú ní ìdíkan lọ báyìí wọ́n dàgbẹ́ ti yẹ kí ni wọ́n gba jíìkì lọ́wọ́ òyìnbó ọ̀hún àyàfi lọ́dọ̀ àwọn ìdílé báyìí ìdílé báyìí ìdílé báyìí látara ìgbàgbé arákùnrin sí tọ́tẹ̀lẹ́ ní àwọn olóògùn ní ẹ̀bùn ẹ̀bùn ló fún yìí ó fẹ́ kẹ́ fi dá padà kóòdù sọ̀rọ̀dọ̀ sọ pé lè wò ní tòṣùmọ́ kò ṣe nǹkan tí ó ga tó wà ìkọ́rẹ́sì fún yẹn nǹkan kò ṣe tó ẹ̀ẹ́sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì pé kó náà fún un padà bọ́tà àwọn èèyàn mìíràn ṣe àwọn mìíràn ṣe irú nǹkan bẹ́ẹ̀ èyí tí ó kàn ga òdòdógbẹ́ni tí ó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá ṣe pé owó ló fún yẹn tó ẹgbẹ́ ti rí pé kẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní owó padà àbí nǹkan tó jẹ́ ìrìn nípa yàtọ̀ bí ráìtà ti ṣe àpèjúwe èyí ń dá gbogbo ní àgbo ráìtì nítorí ẹsẹ̀ gbogbo ní àgbo ráìtì méjì nǹkan rìbá ní oúnjẹ tí wọ́n mọ̀ nǹkan rìbá ní owó ṣòwò fún yẹn ní twenty thousand ní ìmọ̀ ẹsẹ̀ tó gbogbo fún mi ní twenty five thousand tí ó bá fún padà bí ìgbà tí mo lè fi gbé kájọ ṣe ìrìnbá wọ́n bá ti lé five thousand tí wọ́n expect pé kó fún mi ní báàgì ráìtì mẹ́wàá lápẹjú so ìtàn ìbá ọ̀pọ̀pọ̀ nìyí o eléyìí kò sí nǹkan tí obìnrin gbẹ tí ènìyàn bá ṣe ṣùgbọ́n kò ṣe nǹkan tí ó wá encourage gẹ́gẹ́ bí a ṣe sọ pọ̀láwà rẹ̀. 好了。 náà gbogbo ìyẹn ìrìnkà tí wọ́n ṣe ìyẹn jù náà yóò ní kí nǹkan nípò wọn ò ní compromise tó jẹ́ òkú káyé à ń ṣe òkú nígbà tí èèyàn wa bá kú báwa ní àdáná à ń ṣe gbogbo àwọn ọmọ ẹ̀mọ́ sí fún Islam sọ àdéhùn nípa tó àwọn èèyàn kan ní kábàáwọn ṣe àtúrú tó jẹ́ olùdílẹ̀ wọn bá mú wa lọ́kàn tó yẹ ìtọ́jú òdodo àtúrú wọ́n yóò ní sí àtìmọ́ ṣe dáadáa sí wọn àwa máa wọ́n ọ̀nà ní ìsáàṣì fífọ́ àmọ́ra ìtọ́jú òdodo àwọn olè compromise torí báwa táwọn owó yìí náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní àìmọ̀tán bá wọn jà àwọn àfọ àtúrẹ̀ yẹn wọ́n tọ́ wọn sọ́nà àwọn àfáà yìí náà ni wọ́n ń ṣe wọn lọ́nà sọtẹ́yìn bá lẹ́ kéwú wọ́n lè fáwọn àfáà wọn náà kéwú ìtẹ́yìn sọ fún wọn ó yàtọ̀ sí ìtẹ́jú àwọn àfáà wọn sọ fún wọn bóyá tí wọ́n á kéré lójú orí pọ̀lísáǹtì sí àwọn àfáà wọn yìí sọ àwọn òkúṣe ẹgbẹ́ mọ̀ tó lágbájá ni báwọn fẹ́ ni ó máa ń kọ̀ǹtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ti tèèyàn ní kí èèyàn dúró dé ilé ìpè yìí gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ tó jẹ́ àlékún àfúsàfún ẹ̀yẹ tó ní ilé láyé gbogbo máa ń dọ́kítà ilé àtẹ́lẹ̀ yìí ẹni tó sọ nù nígbà tẹ́yìn bá mọ́nà kò kó ìlera bẹ́ẹ̀ ẹ̀yẹ ká ti kú odéke tó nǹkan àkọ́kọ́ ní ọ̀pọ̀rọ̀ máa òyìnbó rẹ̀ ti tèmi ò ṣe ní ṣòfò lẹ́yìn ẹni mo fẹ́ jẹ́ kí ẹ̀sìn àwọn èèyàn náà má fẹ́ kó mọ́ sóko ṣùgbọ́n tẹ́sí yóò bá sóko kó sóko mo gbọ́dọ̀ yá àwọn èèyàn mi nínú ẹni tó bá gbọ́n kì í ṣe irú bẹ́ẹ̀. so n tó jẹ́ the right stand correct stand ẹ̀yẹ dúró lórí ẹ̀ ẹ̀ nínú orí bẹ́ẹ̀ mẹ́ta sọ ilé ẹnu báwọn pàṣípẹ́ẹ̀tì ń dìde à ń ṣe òkú jíjẹ mímu tí òkú téèyàn bá kú ṣe tí ò ní pílẹ̀ inú ẹ̀sìn kò ní pílẹ̀ inú ẹ̀sìn náà wọ́n lè bú yí oríṣiríṣi ń fa yín ẹ̀rí ìlú tó ní àìmọ̀kan náà ló ṣe pa wọn jà tòbí mo bá lọ tánlẹ̀ èyí ó wọ náà ní láti máa sunkún máa pa wọn láti máa súnmọ́ wọn sọ̀kò lẹ́bí àmì ìṣẹ́ ọ̀làwà àbúrò dánìyàn ọmọ tí ó rí nígbà tí àbúrò dánìyàn rán wá fún ọmọ tó dín yẹn ṣé ọmọ yẹn ó ti bàlágà ni àbí pé bàlágà ni ó túnmọ̀ sí òun náà ti ń ṣiṣẹ́ fún rẹ̀ náà ẹni tí ó lè bàlágà tó túnmọ̀ sí ní kó tó ṣiṣẹ́ fún rẹ̀ ṣùgbọ́n yẹn lè máa ṣiṣẹ́ kó mọ́ méjì ẹ̀ náà so téèyàn bá ní ẹ̀dẹ̀ súnmọ́ra dáadáa ẹ̀ a ẹ̀ náà èèyàn máa fún náà ní pàtàkì lọ́wọ́ tó bá ṣe pé ẹ̀yìn náà lẹ́tí ṣe fún tẹ́lẹ̀ náà tó tó balaga ní akọ́jú láti máa àti ìfẹ́ náà ní. ṣùgbọ́n má jẹ́ fún ẹ̀ ní pé tẹ́ àti ìfẹ́ ẹ̀ fún gbọ̀rọ̀ jẹ́ pé nǹkan tó ń lò sí lè san ara. lápẹ̀jú ẹ̀yìn àti sàǹsẹ̀ ń fún bóyá bí mo ti àbófin ń ṣe ra mo ti ń káàkiri àti ẹ̀bẹ̀ lọ. àti ń ṣe fún bí ó fi ń ṣe ẹbọ ó fi ń ṣóògùn àti ìfẹ́kẹ́mẹ́rin ìgbọ̀rọ̀ ṣerú kẹfẹ́ èyàn àti ti ẹni tó bá ń wo àbàjẹ́ èyàn àti ti ẹni tí ó bá ń ṣe àtẹ́rù àwọn àbàtí ìkẹsìmára wọn tá a sọ ti àti ti orí èèyàn bẹ́ẹ̀ ní ẹni ọ̀nà tí a fi àti ti ẹni èyàn ṣe àtàrà àwọn alẹ́ ìṣù ìwọ̀n ìwọ̀n ìrànlẹ́ni lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ẹni tó tó júwọ́ ìpìlẹ̀ ni pé ẹkọ́ náà ṣiṣẹ́ fún rẹ̀ ìpìlẹ̀ yìí ṣùgbọ́n tí ò bá ní kọ́ sọlọ́gbẹ́ wípé gẹ́gẹ́ ní ká ti sọ sẹ́yìn òbí tó bímọ tó bá yẹ pé òbí ó lówó lọ́wọ́ tẹ̀dàkọ́ ni kí ọmọ rẹ̀ tó lówó lọ́wọ́ máa náwó fún torí gbòmí náà ní lọ́wọ́ ọ̀nà wo ló kù tó tún lè ṣe dáadáa fún à ń bíbí tí wọn à ń kọ́nu wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ kan kálára nǹkan bíi gíìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amú wá fún wọn sọ àmọ̀ pé wọ́n lè rà sí bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn náà kẹfẹ́ ń ṣe kí ni abẹ́jẹ́ kí ni wọ́n ní pé wọ́n lè àfiṣe tiwa ara nǹkan wá fún wọn wọ́n lówó náà lè ṣe rà á ṣùgbọ́n ṣe dandan ní kí ọmọ yẹn ná owó lórí òbí yẹn kò ṣe dandan torí pé òbí gan fúnra yé òbí yóò ná owó lórí ọmọ rẹ̀ láti kékeré dé ìgbà tí ọmọ náà ṣe fi tí e tójú bọ́ ìgbà tó yẹn bá tójú bọ́ tọ́nà bá ní kò lórí bàbá rẹ̀ kọ́ àbí kò tiẹ̀ rí ṣé ẹ túmọ̀ sí pé kó tó dúbọ́ ó ti dé lẹ́bù lórí àdìsàn kó tó dúbọ́ expenses ó bọ́ fún bàbá náà bàbá oṣù máa ṣe kí yóò máa ná fún náà yìí torí pé ìyẹn rẹ̀ lára àwọn èèyàn tó lẹ̀ súnmọ́ jùlọ ọlọ́dẹ tí bàbá ní tó yóò máa ná fún náà yìí wọ́n bẹ́ẹ̀ tọ́mọ yẹn náà ti dẹni tó ní bẹ́ẹ̀ bàbá kò ń ṣọ̀rọ̀ yẹn fún bàbá láti náwó lé lórí mọ́tò torí kóun náà ti ní wọ́n kàn fẹ́ fún ní nǹkan lẹ́kọ̀ọ́ kan ló kù so islam bó ṣe wò ní so jẹ́ pé ẹlòmí ń bẹ òbí rẹ̀ yóò náwó fún ṣé ìjáde láyé torí pé kò ní yóò lẹ̀ jẹ́ responsibility òbí yẹn náà tẹ́lẹ̀ yóò parí tó bá ṣe pé ó ké kò jẹ́ responsibility mọ́ ó túmọ̀ sí pé gbogbo ènìyàn ẹ̀yẹ ká lẹ́ni tí ó jẹ tálíkà mi wá ṣùgbọ́n wọn kan bẹ ní tálíkà náà ló máa yà ó lé gbogbo àti ṣiṣẹ́ bọ̀ ó ṣiṣẹ́ ẹbí èkú ní tálíkà náà ní ló yà ó túbọ̀ tí kò òun ni àwọn kan ló máa sọ̀pọ́ọ̀tì ẹbí èkú lẹ́gbùn ẹ bó ṣe lè kó lẹ́gbùn tó nítorí òde tó bọ̀ ìròyìn bàbá ẹ wá ní gẹ́gẹ́ mú kí bàbá rẹ̀ máa sọ̀pọ́ọ̀tì ṣùgbọ́n ká nígbà tóun náà ti tójú bọ́ díẹ̀ díẹ̀ lòun náà ti ní then responsibility yẹn ṣì ti kúrò ní bàbá rẹ̀ torí pòun náà fún ẹ ti ní so kò jẹ́ sí àárín ẹ̀nà ṣe gbọ́ ọ̀la wa. Àkọ́kọ́ tẹ́lẹ̀ ta sọ fún ọlọ́sẹ̀ tó kọjá relationship rẹ̀ sí ó relationship rẹ̀ sí ẹ lọ relationship rẹ̀ sí ó relationship rẹ̀ sí ẹ lọ ṣùgbọ́n ẹni tí ẹ̀jẹ̀ pawápọ̀ ẹ̀sìn tún pawápọ̀ ó wú ojú ṣe pé kí ẹ̀sìn nìkan ló pawápọ̀ rẹ̀. so àánú fífẹ́ ẹni tí ẹ̀sìn pa wá pọ̀ pẹ̀lú ẹjú ẹni tó ṣe wípé ẹ̀jẹ̀ nìkan ló pa wá pọ̀ à ń fífẹ́ ẹnìyẹn ju ẹni tó fẹ́jẹ̀ nìkan ló pa wá pọ̀ ẹni tí ò bá ti rí bẹ́ẹ̀ Islam wọn ló ṣe bí kò tí ì dìbò Islam wọn ló ṣe dìbò kò sí bí wà èèyàn kan ṣe lè jẹ́jẹ̀ kan náà tó tẹ́sí ò bá ti pa ń pọ̀ ìfẹ́ tó ní sí yóò máa sọ ìfẹ́ tó ní sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn situation bẹ́ẹ̀ yóò máa wá bẹ́ẹ̀ ṣùgbọ́n inú ṣe kó ṣe ẹ̀jẹ̀ àtẹ̀sí pàápọ̀ ó túmọ̀ sí pé òun tún ní nǹkan míì tó lékún ẹni tó ṣiṣẹ́ sí nìkan ni kò pa wá pọ̀ lọ fún ní gbogbo nǹkan tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ nípa bóòlù àti máa ṣe sáwọn mọ̀lẹ́bí wa sọ̀rọ̀ láwọn ọ̀dọ́ lẹ́nu ṣí àmẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tó bá pípa bá ti fi òkúta tá a gbé سن وصارين فرجع منصرفين تكفروا لأخيكم وقد له تشبيكا أو وسأل له التشبيكا فإن لو الآن يسأل نجعلني توافر بكم يعني اتطرفوا كل وباب فيه فيه ريلة فإن لو الآن يسأل ما تنبيه لو أن يسأل ìtumọ̀ eléyìí pé kálukú ó ṣàdúrà fún kò sì gbé ẹ̀ka wá ní sọ̀dọ̀ ara náà bí kẹrì ẹ̀ẹ́ ní tí máa mú sọ fáwọn èèyàn náà ní láti ẹ̀kọ́ rẹ̀ jẹ́ wá kúrújì fún kálukú á lẹ̀ tọrọ fún apáṣọ irun tá a ti kí lára tẹ́lẹ̀ ṣùgbọ́n ìṣe tí àwọn èèyàn wa ni pé lẹ́yìn ìgbà ẹni ẹ̀kọ́ ẹ̀ṣọ́ abẹ́rẹ́ àǹsọ̀ ara kan níbi òkú ní ibi sàárè àbí ní tẹ́ kódà kálá ń ṣe wáàsí tàbá ní kẹ̀kẹ́ tó pèsè fún ká ṣe wáàsí níbẹ̀ tàbá ní kẹ̀kẹ́ tó pèsè fún ká ṣe wáàsí ìmọ̀ ṣe wáàsí níbi sàárè gbogbo bàtàbá ti lọ sòkò ìdí àná torí pé àmọ́ ibi òkú lànàbí fi mọ́ọ̀sì ànàbí òṣèwádìí báwọn ìdílé fẹ́ so bí nǹkan sí méjì lọ́nà náà lè ṣe wá sí mẹ́ so ló jẹ́ pé tá a bá ní kankan tó pé ká báwọn èèyàn sọ̀rọ̀ nígbà tá a bá ti òkú tán pé a rí kankan tó yẹ ká pàkíyèsí àwọn èèyàn sí níbẹ̀ yẹn a lè fi àkíyèsí wọn sí ṣùgbọ́n nǹkan tó yẹ ká ṣe fún òkú òun ni ká ṣàdúrà lọ́wọ́ dandan fún òyìnbó ṣe àṣepọ̀ ṣùgbọ́n báwa rí. Thank you. àfá tí wọ́n dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì náà torí nǹkan tí wọ́n á jẹ náà ni ṣùkà ní à ń ṣe ọjọ́ mẹ́ta òkú àbí ọjọ́ méjì òkú ní tí ò ní pèlè rárá ni kò tá a sọ lọ́wọ́ àtàràmà táwọn sáré ti ṣe ọjọ́ mẹ́ta òkú àbí ọjọ́ méjì òkú àlè nínú tíra bó ṣe òkú wọn so ilé ìta ń sọ ní pé kí níbi bá béèrè tó fẹ́ ṣe wá sí ní pẹ́ ìtẹ́ là ń sọ nígbà tí wọ́n bá gbé òkú sínú sàárè àbígbà kan ti ẹni gbé sàárè lọ́wọ́ tán ti parí ẹ̀ ìwà àsìkò ànábì fi ṣe wá sí. nígbà tó wọ́n sí òkú tán sànábì kan sọ náà ní pé ẹ tọrọ àforíjì fún ọmọ ẹ̀yà yín ẹni kọ́ lọ́wọ́ kó fẹ́ tẹ́ ẹ lẹ̀ èyí wọ́n ti gbé ìlọ́wọ́ rẹ̀ báyìí. ṣùgbọ́n á ní lẹ́yìn ẹni àtẹ̀ invitation ọjọ́ mẹ́ta ọjọ́ méje eléyìí kò sí ẹ̀rẹ́ rí mo kíra nù àwọn àbáàmà wọn gbé kalẹ̀ wọ́n tó ṣe tó jẹ́ ìgbà tó bá nínú jẹ́ òní ká tó wọ́n tó lóhun ṣe tún náà yóò wá jẹ́ pé wọ́n náà mọ̀ champion ní ìlú kan báyìí àwọn kalẹ̀ mọ̀ bá fọ́ fún ọtí rẹ̀ yìí ó ní torí pé bàbá alágbájá kan kú bàbá olówó kan kú afáńlá kan kú ní ọjọ́ méje rẹ̀ ọjọ́ mẹ́ta rẹ̀ ni ṣé afáńlá ẹgbẹ́ ju anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam fún ọ̀ṣọ́jọ́ méje anẹ́bùwà ọ̀ṣọ́jọ́ mẹ́ta rẹ̀ wọn àṣọjọ́ méje àbúgbákì wọn àṣọjọ́ mẹ́ta àbúgbákì wọn ṣe tí ó mọ̀ rù ní sówó làbá ńlá yẹn ṣe fẹ́ káńkà tó sàwọn afáàn yóò wá kójọ síbẹ̀ látara eléyìí àwọn ọmọ òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó máa gbé owó lẹ̀ àtàwọn ẹbí òkú wọn mọ̀ gbé owó kalẹ̀ contrary to nǹkan tí anábọ̀ Muhammad sọlá abalam ẹ̀kọ́rẹ́ ìgbà tí jáfàrò tó kú lójú ogun alẹ́sọ̀lá máa mú àtọ̀ fún àwọn fàábé ó ní ìsìnà òun áàbì já fara kọ̀ hánà ìgbà iná òun kọjá ọmọ ìṣúná yìí ẹ̀sìn tí ó jẹ fún àwọn ará lè já fáwọn ìjókòó tó kọ́ ẹ̀rọ láyé bá ó ti bá wọn sùn tàbí ìrònú pa fún bàbá wọn ìrònú pa ikú ọkọ wọn òun ló bá wọn sùn ẹ èyí tó náà fẹ́rẹ̀ lẹ̀ ṣùgbọ́n kí làwọn ń ṣe ní ìtànàbí ní ká má ṣe gẹ́gẹ́ òun là ń ṣe ìdí àwọn tàbí brown hat òun gẹ́gẹ́ làwọn ń ṣe alimam ahmed rahimahullah ta'ala wọ́n gbà wá nínú muslim wọn látọ̀dọ̀ kan الاجتماع إلى أهل وصنعة الطعام بعد الدفن من النياحة kálọ̀ kóra wa jọ sílé olókùn lẹ́yìn ìgbà tán bá sin òkú tán kálọ̀ kóra wa jọ sílé olókùn lẹ́yìn ìgbà tán bá sin òkú tán wọ́n sọ ní àtàtàn táwọn ará ilé òkú máa so oúnjẹ ká máa jẹ ó ní ipò táwọn àtàbẹ́ka fún ipò tá a fi sí òlìmínà nìyá kan kò sí yàtọ̀ láàrin ilé àtẹni tó ṣe wípé òun bára dálẹ̀ ìsìláàmù rẹ̀ la gbọ́dọ̀ bára dálẹ̀ nígbà tí èèyàn wọn bá ṣaláì kí láàpẹ ní bára dálẹ̀ á ah, aláàmù ti wá lọ balùwà kù sí báyìí dání wọn ṣàánú mi ee eh, ọlọ́wọ́ ṣe yí tán gbogbo àwọn eléyìí bára dálẹ̀ tó ń pè ní àdìyà ẹni tó bá ń ṣerú nǹkan báyìí tí ò bá tún bá bẹ́ẹ̀ ìjẹ́lú alábẹ́nu tó bá fi tó pé ìyá ti á mọ́ kí ni táà tánà fi ń ṣe ọ̀nà tó fi ń ṣe títì wọ́n dáàbò lára bí aṣọ tó bá fi tó pé ìyá ti á mọ́ rí gẹ́gẹ́ bí iṣẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ti tó sọ. sẹ́ni tí òkú wá kú tó wọ́n ń so ń jẹ́ tó ń yọ̀ tó ń jẹ́ tó ń mu òun dunú ń tiẹ̀ pẹ̀lú òkú tó kú ni eléyìí ń bára dálẹ̀ sọ̀rọ̀ méjèèjì tàbí ní ìdájọ́ kan náà làwọn fún ṣòkáwọn ẹ̀wà kójọ sí olókùn kan máa jẹ kan máa mú nígbà àwọn Yorùbá máa ní ẹnìkan wọ́n pa àwọn àfáà lọ́wọ́ ara àwọn àfáà wọ́n jẹ wọ́n mú wọ́n tún ṣe kí ni owó wọ́n tún lè lálàbí ara wọn di owó yẹn gan pé àbólẹ̀ ah, mọ́ṣáláṣí olè ń diwá àfáà olè ń tẹ̀lé bí ibi kan ti kó mọ̀ kan táwọn àbá ìfi pa owó àfáàkẹ́ tí mo forúkọ mú láṣìírí tó wá láti lè ló tó lórúkọ lẹ́kọ̀ọ́ iná yìí wá ṣe wá fi ń di kó mọ̀ yẹn tán wá ní gbogbo owó tán pa mi tó yẹ gbé lọ à ń gbé lọ sí ilé gbé wa ní ìgbìyànjú ìkan náà àfáà lè gbé ojú wa wá ní àìwọ̀rọ̀ dákẹ́ lórúkọ wọn kò wà ní jókòó wọn á ẹgbẹ́ ọmọ dáníwọ́ ọ̀ní ọmọ tó mú sáré ẹkùn 500 ọlọ́wọ́ dákẹ́ tó òun sọ̀rọ̀ bà lórí pé òun tó ń sá ẹkùn 500 àwọn abáwẹ́ ogun dákẹ́ lọ́n tí wọ́n rí wọ́n ṣe gbówó sí ogún tí wọ́n tó tán gbówó lọ sí ilé oúnjẹ bọ́n ti ṣe tàn náà ló ṣe ṣe ní òkú náà ní nǹkan tí ó sì kúlẹ̀ fún onínú ẹ̀sìn so lẹ́yìn yẹn àwọn tó wà mú tí ó wà gbé tó wà mú tí àtijọ́ àti gbélé wọ́n máa jó èèyàn kún fún yí ẹ̀mú tí ń bẹ̀ ẹ̀ ń jó kí lẹ fẹ́ kí ìyẹn máa jẹ́ nínú iṣẹ́ ẹni tí ó kú sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní òkú wọ́n máa jẹ́ níyà bìbùkáyì àti àlè táwọn èèyàn bá ń sunkún nípa rẹ̀ tàbí wọ́n sunkún wọ́n paradẹ́lẹ̀ nípa rẹ̀ àwọn àǹfààní tó bá mọ̀ pé kò bá fún tán ní táwọn ọmọ òun ó máa ṣe òun ni fún wọn máa paradẹ́lẹ̀ pa ó gbọ́dọ̀ kìlọ̀ fún wọn sọ́dà tó ń bá fi kú ní kíní ẹ̀ṣin yóò bọ́ kúrò rọrùn sí jẹ́ ẹ̀mọ́ paradálẹ̀ tó ń bá kú ẹ̀mọ́ ṣe báyìí ẹ̀mọ́ ṣe báyìí ẹ̀mọ́ ṣe báyìí ní sẹ́tì rẹ̀ tó pẹ́ tó ń bá kú àwọn ọmọ òun lẹ́yìn wọn ó dálẹ̀ rẹpẹtẹ ni wọn ó kò ní olórin wọ́n mọ jó lórí ìbíṣì ó gbọ́dọ̀ ṣe kí ó gbọ́dọ̀ wọ́nu wọn kalẹ̀ ó gbọ́dọ̀ wọ́nu wọn tó láti tán bá lọ ṣe nǹkan yẹn lẹ́yìn rẹ̀ ní kò ní wà rẹ̀ tọ́ sí ilé ṣùgbọ́n tá a tó ní bẹ́ẹ̀ lórí ìdán yóò tún mọ ẹ̀kọ́ ìdá wọn tí ń bá sí mọ́ pàṣẹ àìdé ni ẹ pé ó tàbí adé ni ẹ pé ẹ̀dẹ̀ máṣọ ẹ̀mú gẹ́lẹ̀ ẹ̀mú fìlà ẹlòmí gan yóò tún sọ ọ́ nù so eléyìí sọ fún àìmọ̀ kan tó bá wọn yẹn dà tó jẹ́ pé àwọn àfa kọ́nà ọba kí ó ṣàánú wa rí a gbọ́dọ̀ kùnà láti máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn àti owó àdúrà ní àtọwò kìíníkẹ́ ní gbogbo ẹ̀ kò sí ìdí oníbejì ìjókòó àdúrà kò sí bejì fún ta bá ti fi òkú ta kọrọ àforíjì fún ètò kùnìkẹ́ anytime ta bá rántí òkú wa ní kàmọ̀ṣàtọ́ àfún anytime a ní láti ṣe special dìbò akọ́mọ́ ní àtẹ́rí tí ó ń ṣe wọ́n a kàn tọrọ fún wọn tí mo bàtà bá rẹ̀ tí wọ́n ọláwà rẹ̀ Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mú gbọ́ ok náà lórí títí tẹ́lẹ̀ òkú ọ̀pọ̀ ní òkú jáfàá jáfàrò kìí ṣe wọn kékeré báyìí náà jáfàrò ní alẹ́sọ̀lá ti líìdì ogun ni so òun ló líìdì àwọn èèyàn lọ sójú ogun lára wọn tó líìdì àwọn èèyàn lọ sójú ogun ìgbà tán wá pa lójú ogun òun ni anábì padà wá sọ̀rọ̀ sọ so kò kìí ṣe èèyàn kékeré báyìí ni ẹni tó líìdì àwọn mùsùlùmí kúrò ní ìlú mọ́tíkà lọ sí ọ̀dọ̀ ọba abisinia ó lídìí àwọn mùsùlùmí tí wọ́n fi àjẹ́ ní wọ́n ká jáde ní ẹni tó tún lídìí àwọn mùsùlùmí lójú ogun ni ṣògbọ́n ṣe pé ọmọ kékeré báyẹn ni jábàrù tán sọ yìí ẹ̀gbọ́n ló jẹ́ fún àbí ọmọ àbútọ́lì kò ń ṣe àbúrò rẹ̀ ẹ̀gbọ́n ló jẹ́ fún tó ká ní òkú ọ̀pọ̀ ní ìsọkúsọ nìyẹn ونكنا نعد اجتماع الأهل الميت وصنعة الطعام بعد الدم من النياحة كما لو كل olókùú ká máa súnjẹ fún wa ká máa jẹ bẹ́ẹ̀ ara ìgbàlá dálẹ̀ ni àwọn tó lè mọ́ lọ́jọ́ ń rí olókùú báwọn lẹ́nu tó ṣe tó wọ́n tan mọ́ òkú tó ṣe fún wọn lọ láti lọ rọmọ lójú tí wọ́n dẹ̀ san pẹ̀lú ní pé jẹ́ lómi gan-an á sùn síbẹ̀ látara pé wọ́n ṣe wọra tí yóò ṣàjẹun irú àwọn yẹn ni wọ́n lè jẹun àwọn lọ́dẹ̀ ni wọ́n gbé nǹkan náà dání tó ṣe pé láti jẹ́ kí nǹkan ẹ̀rí fún ṣé ẹni tí èèyàn kú fún lára sọ pé ọ̀rọ̀ èèyàn ọ̀sán ó wọ́n ti tó ń jẹ ọ̀sán ó yẹ káàdì tó ń jẹ ọ̀sán ìṣòro lọ́tẹ̀ bá kájẹ ẹni tó ń tó ń dín inú ẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ ẹni kó lọ́tẹ̀ bàjẹ́ jẹ bẹ́ẹ̀ ti dé ẹ̀bà yín wá láti lé ràdí búrẹ́dì yìí ní tóun gan ó jẹ tẹ́gbà ẹ̀sìn wọn sọ pé bẹ́ẹ̀ ah, láti jẹ nǹkan sọlá sọ pé kò òkú ọ̀pọ̀ ni òkú ọ̀pọ̀ ọmọ nítorí ọmọ yàtọ̀ ọmọ kékeré ní àkúrì tó jẹ ní ìsìn àwọn yàtí àkútú pẹ̀lú ọ̀nà ọmọdé tẹ́gbẹ́ tó bá kú ní inú òbí ẹ̀ máa mọ̀ ah, jẹ́ ọmọ yìí kúrò láyé yìí bí ọmọ tó ti fìtí náà bàbá ó sọ ọba lórúkọ burúkú káàkiri àgbáyé yìí ọmọ apáró ọmọ yẹn ni bí wọ́n yìnbọn fún ní àti rẹ́ẹ̀rọ lọ bàbá gbọ́fẹ́ lè ṣe tájá ti ṣúgbìrì kí ọlọ́run mo dúpẹ́ fún ẹ ikú ọmọ yìí ó lọ yìí ẹlòmí adẹ lọ yìí ó ti wọ eighty years àwọn èèyàn ó kún ó bẹ̀ para wọn torí gbókú yìí torí pé ó lè ní iye àwọn èèyàn tó wà responsible fún kí ni jíjẹ mímu wọn àmọ́ ilé àwọn èèyàn tó ṣe pé wọ́n ń jẹ látàrí sọ̀rọ̀ pé kan òkú ọ̀fọ̀ ìkan òkun kò sí òkú tí ó lè tó kú ọ̀fọ̀ ẹlòmíì tó wọ́n bẹ́ ds ní ó lè kú fún ìyàbánújẹ́ ẹlòmíì bẹ̀ ní ó jọ ọmọ tó ds ní ikú rẹ̀ ti ẹ̀rí báyànújẹ́ ara ni so ìbí táwọn àfáà yìí sọ àwọn àkóríjẹkújẹ àrùn ó sọ pé ìkan òkú ọ̀fọ̀ ìkan ṣe òkú ọ̀fọ̀ ká lọ kójọ sílé àwọn olókùn kálá ń jẹun òun sáré ẹ̀sìn wọn àtàwọn sọ́jọ́ wọn fámìlì wọn tán sínú wọn pẹ́kípẹ́kí tó ṣe kí wọ́n rọ́ wọn lójú wọ́n ṣáà jẹun táwọn ọmọ bá dẹ̀ jẹun ní wọn ní sọ pé àwọn ẹ̀yẹ ni kí wọ́n so jẹ kankan bá wọn àwọn kankan fúnra wọn ni ó kó kalẹ̀ tí wọ́n jẹun gbọ́ nísìnyí àtìlẹ́lómi pé ah, oṣù àtìlẹ́lómi làdísì èlò ni wọ́n gbé kalẹ̀ báyìí ìyá làdísì tó o ti rí kankan jẹ láti ànádẹ́lẹ̀ bí o san owó tí o san owó lẹ́kọ̀ọ́ tí rí ẹ̀sùn yóò ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó lè wọn agbé kalẹ̀ ìdààmú wa fún ọ̀nà yóò mọ̀ wẹ́ni tí ó lówó káàkiri láti fi ṣe bàbá ẹ̀yẹ tá a pín fún ọ̀n bẹ́ẹ̀ fi fifty thousand o ti rí owó lé fún ẹ̀ yóò máa dá fún káàkiri ẹ aṣọ kìíní kan la mú o ẹ kìíní kan la ṣe lẹ́ṣe báyìí o kìíní kan ni o gbogbo àwọn nǹkan yìí nìkan tó ṣe fi common sense náà sọ wọn tó kò sáré ìpín wa ni so kò jẹ́ bí yóò ṣe jẹ́ wọn lára. Láàrin tí òkú bá kú sílé ẹ̀ka kò sí, tàbí àdúgbò tó bá kú sí, kí àyè tí wọ́n fi òkú tó bá wà bẹ́ kásìn síbẹ̀ ṣègbọ́n tí òkú tíráàbù eléyìí ó kìí ṣe súnà níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti kí necessity bá pèpè fún olókùn ṣẹlẹ̀ ìtara àwọn nǹkan tí àwọn èèyàn wọ òjì gbọ́ yìí ẹlòmí àní tó ń bá kú òkú wọn lọ léde o ẹ̀mọ́ sì ní sẹ́kọ̀ kí ló wà lẹ́kọ̀ọ́ iṣẹ́ tó dá wà lẹ́kọ̀ọ́ náà lè ṣe kí ló special ní ilé tó rán tó ní lọ ẹlòmí àníkà gbóhùn lọlé kọlọ sí síbi ilé tí ó kọ́ àbí ilé fámìlì kan èyí ò tọ́ fún ẹ̀rọ kò dáa ká sí òkú sílé kò dáa tó ká sí òkú sílé torí pẹ́ni ká sí òkú rẹ̀ sílé ó ti expose òkú yẹn sí ìlọ́tọ̀ sí àwọn obìnrin wá ti ẹ̀bàjẹ́ wọ́n sa kíni wọ́n sa ilé tọ̀ wọ́n sa sórí sàárè náà ni wọ́n á jókòó sórí rẹ̀ àwọn ọmọ gálè máa ṣe lé nú ẹ̀ tọ́wọ́n ní láti máa ṣàdúrà fún bára sábà wo iṣẹ́ ní àwọn èèyàn ń wọbẹ̀ tí wọ́n mọ̀ ṣàdúrà ní gbogbo ọgbà gẹ́gẹ́ bí bánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ ṣùgbọ́n ilé ní tàbá ṣòkú sílé àjùlá ẹ̀ lot of benefits àdúrà bẹ́ẹ̀ káwọn èèyàn máa ṣe tán bá lọ fún bẹ́ẹ̀ sàárè rẹ̀ àti káwọn èèyàn mọ́ mú lẹ́sì ẹ̀ wọ́n bá ẹni sọ̀tí bá kìíní kan tí oríṣiríṣi wọ́n á kọ́ bí ààyè bẹ́ẹ̀ ni kò dáká mọ́ ìjòkó tó ti sàárè rẹ̀ ṣùgbọ́n tó bí àṣà tẹ́lómi bá ń lé àbí tó bá ń lẹ̀ yóò ní ká má òkú ká má gbòòrò lọ sí fẹ́ ilé náà ni ká sì wọ́n sí so látara ipa tá a fẹ́ lọ sí sílé a tún ẹ̀ǹdẹ̀jà láìpẹ́ lọ́sọ̀ fífò tọ́jú láwọn gbókù lọ bìkan láti lẹ́jọ́ ìṣẹ̀lẹ̀ kò sí bí tí èyàn ti lè kú náà ṣùgbọ́n ibi tó oníkan di ẹ lọ yẹn kí ló spẹ́ṣíà ń bẹ́ kí ló spẹ́ṣíà tó fi ní ká má tẹ́ sí kankan di ẹ bìkan ìkanú àwọn sàábé ó ń sọ fún sàábé mi pé máa bọ̀ wá sí al-abdul muqaddasa ilẹ̀ mímọ́ kó máa gbé síbẹ̀ kọ́kọ́ máa gbé bẹ́ẹ̀ tàbí ni wọ́n fún létí pé iná àrùtọ̀ láti kọ́tùsù àhàdà wọ iná máa yọ kọ́tùsù àmàlù ilẹ̀ délẹ̀ mímọ́ kò sọ èèyàn tó bá wà lórí ẹ̀dẹ̀ ní mímọ́ iṣẹ́ ìtàlùkù yóò sọ di ẹ̀dẹ̀ mímọ́ èèyàn gbé mọ́kà nífẹ̀ẹ́ ní òtúmọ̀ sí pé kí ni ó ti lè yẹ gidi ni àmẹ́yìn tó gbé mọ́kà tó ṣe pé yẹn kéèyàn ni ẹlòmíjà ń gbé ju èkó bíbá yìí tó ṣe pẹ́ ní rí so ní bá kú ẹgbẹ́ mi lọ síbi kan lọ sí eléyìí kò sí tẹ́kì fún látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sẹ̀dọ̀ ọmọ kó fẹ́ kásùn ojú nìkan kó mọ lọ gbé ìbẹ̀yẹ sọ̀rọ̀ àtijọ́ tó bá kú yìí wọ́n á lè fi sí ibẹ̀ ọlọ́run náà kò ń ṣe ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe pé tó tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu pé jẹ́ kí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ ní ó lè ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀díkẹ́ni pé ẹ̀ká tuntun ń ṣe látọ̀

a lára. náà ní àfikún question yìí pé tá a bá lọ ṣé tọ́mágbé fún aṣá lè jẹ́ exception wà mẹ́ lápẹ̀jù ìṣẹ́ bá gbéra láti bíbá yìí lọ sí jọ́ ẹ̀fẹ́ lọ kéèyàn kan tó kú ẹ̀fẹ́ lọ kéèyàn kan tí àwọn èèyàn kan tí àwọn èèyàn kú ṣe agbẹ́yìn náà máa jẹun àbí sọ̀tẹ́ bá dẹ́rù gbẹ̀yẹ nìyí kama fún yín ló jẹ ẹ lè jẹ nítorí pé kí ni ẹ bọ̀ láti ibi tí ó jìnà ẹ lè jẹrú yẹn so ìdájọ́ pé ẹjọ́ oúnjẹ lásán ló máa wà fún oṣù pé ẹjọ́ oúnjẹ wípé àwọn dáná òkú olùkọ́ yẹn tó ẹ̀sùn ìyẹn máa jẹ́ exception bẹ́ẹ̀ náà lórí ìbéèrè pé ẹni tí ó kì í kírun ẹni tí ó kì í kírun rárá kò kínú rárá èrò ojúmọ́ ìrún alábàrù kò tí tó tún bẹ́ ní ìtò tẹ́wọ̀n owó yẹn bẹ́ kìí rí tó tó bá kú àmọ́kìrún sí lánàá kẹwàkìrún sí lánàá ṣùgbọ́n tó ṣe pé ó mọ́ kí ń gbà mí kò ń kí ń gbà mí ó mọ́ kí ń gbà mí kò ń kí ń gbà mí ní tó tẹ́wọ̀n ní pẹ́lú yẹn mùsùlùmí tó tó bá kú àlèkí ní ara ṣòtò jẹ́ bí èyí tó lè ṣe ta ṣùgbọ́n ó kà ń tó ní ìlú ọ̀rọ̀ rẹ̀ ó kọ́ ló sọ ìlú àtàkọ́ lọ́gẹ̀ ní kí ìlú máa tí ó bá ti kí ń kírun rárá èyí tó tẹ̀wọ̀n ò ní pé kò ṣe mùsùlùmí mo ní ìlú tẹ̀wọ̀n torí pé ó mẹ́nu àwọn àbá tí wọ́n pa fún pé mùsùlùmí náà ṣe lókùn ìgbà tó bá ṣe ṣàhádà ṣùgbọ́n yóò jí àpépò kírun bá di pé lórí àtìyámọ́ láàrin ní lára àwọn ẹ̀ṣẹ̀ tí ó jìyà rẹ̀ ni ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ìkan lára àwọn tàbí ó rí oṣù sọ ṣàfíìk abdullahi bin ṣàfíìk lè fẹ́ yìí gẹ́gẹ́ bí àlùmọ́ mùsùlùmí ṣe gbà wá so ó ní كان أصحاب النبي صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال ترك الكفر غير الصلاة àwọn sàárẹ̀ àgbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n rí kẹ́kẹ́ náà wọ́n ṣe tán ká mọ̀ ṣe lé ìwòṣe tó wá sọ nìyẹn ti tètè léèrà sọlá àyàfi sọlá ẹ̀yin ojú ọ̀sán ká owó tó yẹ kó yọ ó ní wọn àrífẹ́ yẹn tètè rí ẹ̀yin ọlọ́ ájì wọn àrí tètè rí kó gbàgbé ọmọdé wọn àrí tètè rí ṣùgbọ́n ẹni tí ò kí wọn kó láwọn gbàgbé ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọn àrí tètè rí olùjẹ́ pé ó mọ̀rọ̀ jà láwọn àrífẹ́ jà ìmọ̀ mọ́lì ṣùgbọ́n wọn ni wọn kọ̀ ọ́ ìgbà tí ó bẹ lórí ibùsùn kú torí pé ìkanú àwọn ẹlẹ́bọ òun ló sáàbù rọ́mà rọ̀jà láwáyé so débi pé ẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ báyìí tọ́ta ní rọ́ọ̀ṣì ẹ̀ lọ́lé tọ́jútọ́jú ẹ̀ ó mọ̀ rúdá kú ìgbà tó tají táwọn èèyàn lọ wò ó so àwọn èèyàn wá ń sọ fún ipe sódì kírun ní àwọn èèyàn kírun ó ń béèrè táwọn e èèyàn ti kí wọn ó tẹ̀lé pé ní mọ́tọ́lásí náà ti rọ́ọ̀ṣẹ̀ lọ lẹ́yìn ṣùgbọ́n bẹ́ẹ̀ bó ṣe lẹ́nu hadith ẹni wà yóò rọ̀ kù yẹn fa àbùdáhàn ibi tó ti kún yẹn ní ó ń kó ẹ̀jẹ̀ báyìí sọmọ́ gbọ́dọ̀ láàrin ó gbìyànjú láti kí wọn ó wá ní láhàbọ̀ máa ìmọ̀sára kàtọ́lá ẹni tó fi òun ẹni tó fi òun lẹ́yìn tí ó kì í kò ní pé nínú ìgbà tó ló jẹ́ pé ìrún pàtàkì púpọ̀ ìrún pàtàkì púpọ̀ sẹ́ni tí ò kí ìrún rárá ní ẹni yẹn kìlìrì ní ìdí ó tẹ̀wọ̀n so ṣahada rẹ̀ tó sọ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tó sọ ní kò rí ìwúlò fún bí yẹn ṣe pàtàkì ní ìrún náà pàtàkì ní ẹgbẹ́ rẹ̀ so kò jẹ́ kí afẹ́fẹ́ wọn láwọn àná سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته